jẹ́ ká wá tí wàá mú lọ sórí pé ẹ sọ pé ó ní àwọn kan sọ fún mi tẹ́lẹ̀ tó jẹ́ àwọn makeup artist wọ́n sọ fún mi wípé ọ̀tọ̀ ni kéèyàn kọ́ makeup ọ̀tọ̀ ni kó ní èròjà gidi láti lè gbé iṣẹ́ tó ti kọ́ yẹn láti lè gbé jáde. bẹ́ẹ̀ni. kí lẹ lè rí sọ sí yẹn. ah èròjà yẹn wà very very important ó wà very very important because ẹ eh, lè fi ká fi foundation ṣe example ṣe ẹ lè fi foundation tẹ rà ní six hundred naira. okay. kẹ́ fi wé ìtẹ́ra four thousand. okay. Although mi mi mi ìfẹ́ bílí bíi àwọn máa sọ quantity or quality is better than no agbára ó lè jẹ́ oní six hundred naira lágbára yín gbé but ẹ má expect pé iṣẹ́ tí oní four thousand yẹn gbé jáde nìyẹn náà máa gbé jáde o. so kò sí bẹ́ẹ̀ ṣe lè gúùdù tó. kò sí o kò sọ́nà àbáyọ nísìnyí tẹ tiẹ̀ gúùdù tẹ ṣe dáadáa láàrin ten minutes gbogbo nǹkan tẹ ṣe máa máa dànù ni. Hmm. so ìyẹn gan láyọ̀tọ̀ ó ti baṣẹ́ jẹ́ ó ti sọyàn di èèyàn tí ó ń ṣe ni so it's better kéèyàn ra irinṣẹ́ gidi kó mọ̀ pé mo ti ra kinní ilé nǹkan tó bá ti ra ilé nǹkan bẹ́ẹ̀ and àwọn kinní yẹn tí ìwọ tí òun kì í ṣe pé òfin ló ń ṣiṣẹ́ fún yàn ó máa ń last there are some foundations that some powders tẹ́ máa lò for six months tó bá ti jẹ́ ìnìkan lè ń lò so ó kúkú better kéèyàn kúkú ra ojúlówó ju kó lọ ra ayédèrú tí ó jẹ́ pé tó bá lò ó tiẹ̀ máa baṣẹ́ jẹ́ gan fún yàn ní àbí ó máa kàn máa yíyàn láṣọ kiri. ok àmọ́ yàtọ̀ sí àwọn ayédèrú tens yàtọ̀ sí pé ayédèrú lè fà kí iṣẹ́ tẹ́tí kọ́ kó má yọ dáadáa mm. ó tún lè ṣe ìpalára fún àwọ̀ ara wa ìyẹn ló máa di pé a make lẹ́ni ají la gbogbo pimples bẹ̀rẹ̀ sí rashes ẹlòmíì kẹdẹrẹ ifo ló máa ní kò wá nímọ̀ pé makeup tóun kùn ló ń fa ifo tó bá lọ sọ hospital gbà mí wọ́n lè bè lọ pé àpéṣó change cream ẹ̀ ni kò ní sọ pé makeup six hundred ló ń kó tóun kọ ẹlòmíì yẹn tó bá ṣe ti kùn báyìí ló ti mọ máa yúnyàn èyí tó yẹ kó rí bẹ́ẹ̀ wá ti mọ̀ pé ah makeup yìí kò bá mi lára mú ni eruku oṣòdì ni eruku oṣòdì ni kò ṣe fara mọ́ kò ṣe fara mọ́ àfi sùúrù bẹ́ẹ̀ ni o tó Eh, nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ń sìn àwọn aráalé mu ọ̀kan máa máa wò pókè kí wá ní àwọn èròjà tó ṣe kókó fún èèyàn láti ní fẹ́ni tó fẹ́ máa kun ojú ẹ̀ tí ì ṣe professional ẹ mọ̀ pé professional ló máa ra foundation tó máa ra oríṣiríṣi kọ́lọ̀ bíi mẹ́jọ. bẹ́ẹ̀ni. tó bá ti jẹ́wọ́ nìkan o ti mọ̀ pé kọ́lọ̀ kan péré ló need. bẹ́ẹ̀ni. professional ló máa wò pé ah òun máa need concealer in case tóun bá rí client tó jẹ́ pé ó ní oríṣiríṣi lójú òun á lè fi concealer but fún ẹni tó jẹ́ pé ó fẹ́ dá máa lò ní tójú ẹ̀ dẹ̀ smooth normally òun yẹn lè máa ní concealer àbí gbogbo èèyàn ló gbọ́dọ̀ lo concealer. gbogbo èèyàn kan ló ń lo concealer o concealer wà fún pé bí a fẹ́ ṣe patch up àbí ọdún náà wọ́n tún máa ń lo concealer in some areas tó jẹ́ pé bí wọ́n fẹ́ contour makeup wọn ìyẹn to change the um, facial angle ni contouring wà fún but ẹ̀yin ara lè jẹ́ wá já yín sí nǹkan kan tẹ bá fẹ́ lọ rí èròjà yín àwọn èròjà tẹ nídìí pé èmi kan ni mo kàn fẹ́ máa lò kó jẹ́ pé mo fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe mm-hmm. ẹ powder foundation lipstick eyeshadow kò nídìí kẹ́ lọ ra palette ńlá kò nídìí kẹ́ lọ ra ní ńlá tó bá jẹ́ pé tó níbi twelve colour náà lè rà ó ti tó bẹ́ẹ̀ yẹn tẹ bá dẹ̀ máa ra foundation ẹ má fi wọn ojú kò ń ṣe kọ́lọ̀ tó bá ojú yín tó bá ọrùn mu ni torí mo máa ń ra àwọn mm. kan wọ́n á make up wọ́n á tún máa kó foundation sọ̀rùn kò kò kò bójú mu kò sì tẹ́ bá wá wọ ṣọ́ọ̀sìn gbogbo aṣọ àdọ̀tí tó kúkú wá bẹ́tà kẹ́ lọ kẹ́ lọ ra foundation tó bá ọrùn yín mu so that ẹ bá kùn sójú a ṣe gẹ́gẹ́ tó pẹ̀lú ọrùn yín torí táwọn kan bá kun make up ojú á funfun ọrùn á dúdú àbí kí ọkì ojú dúdú kọrùn funfun èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. okay okay.